tí bàbá àgbákò ti lò bàbá àgbákò ọdún ní ló kí bàbá àgbákò wọ one oh two one hundred and two years tí wọ́n lò lókè èèpẹ̀ inú mi dùn pé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ni bàbá fi dákẹ́ tí wọ́n tẹrí gbà sọ ó wá jẹ́ ìyàlẹ́nu gbáà fún mi pé àṣé ìfẹ́ tí mo ní sí wọn bọ́kàn mi ṣe ń lọ ọ̀dọ̀ wọn àṣé bàbá àgbákò náà ti ń kanlẹ̀kùn wọ́n fẹ́ dágbére ẹnu wa yìí ká mọ̀ ṣọ́ra o ẹnu àgógó ẹ Yorùbá ní oníkálukú ló ní bó ṣe máa ń sọ̀rọ̀ nígbà téèyàn bá ń sọ̀rọ̀ pẹ̀lú èèyàn béèyàn bá ní gbólóhùn aṣọ kéèyàn ṣọ́ra kó tó sọ̀rọ̀ o torí tó bá sọ̀rọ̀ tán ó lè di wàhálà o fúnrúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọ̀rọ̀ wa ò ní di wàhálà fún wa mo wà ní pápákọ̀ òfurufú ilẹ̀ Italy mo ń lọ sí Germany mo fẹ́ lọ sáré ṣe nǹkan kan ní Germany eh, ni wọ́n kéde ni wọ́n sọ fún mi lórí fóònù pé bàbá Àgbákò ti jáde láyé o ètò tí mò ń ṣe níjọ́ Wednesday mo ń dágbére pé tí n bá ti bí mo ṣe kúrò lórí ètò ni mo wá sí ẹ orílẹ̀-èdè Europe láì mọ̀ wípé bàbá àgbákò náà wọ́n ti lọ ọlọ́run foríjìn bàbá àgbákò ọlọ́run gbàbọ́ wọn bàbá àgbákò jẹ́ gbajúgbajà òṣèré onítíátà tó jẹ́ wípé àwọn èèyàn nífẹ̀ẹ́ wọ́n sì fẹ́ràn iṣẹ́ wọn wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà Charles Ìyáolú ẹlẹ́sẹ̀ wọ́n máa ja ẹ̀sẹ̀ bàbá Jimaalu ròyìn bàbá Àgbákò wípé ẹsẹ̀ wọn ní agbára wípé tí bàbá Àgbákò bá ń ja ẹsẹ̀ wípé kò sí onítìátà tí ó bẹ̀rù wọn pé broda Charles broda Charles òun ni bàbá Jimaalu ń pe bàbá Àgbákò jọ yẹn pẹ̀lú bí bàbá Jimaalu ṣe dàgbà tó ó ní à ẹ̀gbọ́n wa ní òun pé gbogbo àwọn làwọn bẹ̀rù ẹ̀ nígbà táwọn jọ wà lọ́dọ̀ Akin Ògúngbè pé bàbá yẹn le gan pé ṣùgbọ́n èèyàn dáadáa ni téèyàn bá ti múra síṣẹ́ pé yóò láìkẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun lọ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń kàn sinmi lórí àgbàgbé oyè sọlá adéẹmí mẹ́mbà fiban lọ́sùn all fiban power of the tongue mo kí gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ káàkiri àgbáyé o ọ̀rọ̀ yín ò ní sú ọlọ́run ayé ò ní kọ́ wọn oníkálukú yín ẹ máa lò kẹ́ ẹ jẹ́ fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ara wa ẹ jẹ́ á máa ṣe dáadáa pẹ̀lú ara wa kò sẹ́ni tó mọ̀ ní gẹ́gẹ́ bí orin àwọn olórin ìbílẹ̀ kan wọ́n ní àwa ọmọ ní ọba lókè lọ́mọ̀ọ́lá ẹ jẹ́ á máa rántí ọ̀rọ̀ wa ó dayọ̀ lọ́la ká má bànújẹ́ ọ̀rọ̀ ń kálukú wa bó ní sí dáa tó ọ̀la wa yóò dáa jù bẹ́ẹ̀ lọ àyà àárà àní ṣìṣe àní ṣìjẹ àní ṣìlẹ̀tẹ̀ gbogbo tá a bá dáwọ́lé ọlọ́run jẹ́ ó dáa ọlọ́run jẹ́ ó yọrí sí rere ìlú Italy ó ní mo wà mo wá mo fẹ́ mú mo fẹ́ mú ọkọ̀ òfurufú lọ sí ìlú Germany kí n lọ síbẹ̀ fún ìpàdé tí mo fẹ́ sáré ṣe rébété ẹ kú jímọ̀ o ẹ báríkà jímọ̀ o lọ́kùnrin lóbìnrin ọmọdé àtàgbà ẹ kú jímọ̀ ó jẹ́ bànújẹ́ ńlá fún mi láti gbọ́ kú bàbá àgbákò bó tilẹ̀ jẹ́ pé bàbá àgbákò dàgbà arúgbó mi ó wà níyẹ̀wò ọ̀sán ju arúgbó mi ń bẹ ní sàárè lọ ní wàá mọ̀ ń yà mí lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpè tí mo ti gbà nípa pé èèyàn ń kú eléyìí lọ jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin tó bá mi nílùú òyìnbó níjọ́ tí ìyá mi kú ìlú London ni mo wà níjọ́ náà ó dàbí kókè ó dilẹ̀ gbogbo nǹkan inú mi bàjẹ́ níjọ́ tí wọ́n sọ fún mi pé ìyá mi ń ṣíwọ́ ọṣẹ́ ìlú London ni mo wà ẹlẹ́ẹ̀kejì tó tún dàbí rẹ̀ mo ń lọ sí mo ń lọ sí ìlú South Korea mo wá ní stopover ní Japan wọ́n ń pè nìkan ní ọmọ ìdùnnú nìbàdàn òun ló pè mí pé ǹjẹ́ mo gbọ́ ti aláàjì akílápá òun ò mọ̀ pé mi ò sí nílé mo ní akílápá òun ní bàbá adé akílápá a ah! mo ní kí ló ṣẹlẹ̀ òun ní bàbá ti síwọ́ ọṣẹ́ o inú mi bàjẹ́ pé mi ò lè àtẹ́ǹdì jẹ̀nísà òkú wọn níjọ́ yẹn náà wọ́n sì sin wọn mo wà ní Japan mo ń lọ sí South Korea èyí tó tún dàbí rẹ̀ mo ń bọ̀ láti mo ń lọ sí ẹ láti Jordan mo ń lọ sí ẹ mo fẹ́ lọ ṣe umra ní Saudi mo wà nù plane mo ń wọ plane láti Jordan mo ń lọ sí Saudi ó ní wọ́n tún pè mí pé bàbá kábíyèsí aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ọba ńlá ti fọba jẹ panko pè akọ ẹmọ ti bá olóko pààlà ẹ wọ́n ní làmẹdì pé bàbá mi jáde láyé ó dùn mí dùn mí níjọ́ yẹn inú mi bàjẹ́ mo ń béèrè inú plane níjọ́ yẹn pé ṣé lóòótọ́ ni torí pé ọ̀rọ̀ wọ́n fóònù èèyàn èèyàn gbọ́dọ̀ wádìí dáadáa kéèyàn tó gbé jáde o ṣùgbọ́n lóòótọ́ ni lóòótọ́ ni lóòótọ́ ni ni gbogbo àwọn èèyàn ń sọ àwọn èèyàn ń bẹ̀rẹ̀ sí ní sọ pé lóòótọ́ ni lóòótọ́ ni lóòótọ́ ni kì í ṣe rọ́ kì í ṣàwàdà ọ níjọ yẹn ó bà mí lọ́kàn jẹ́ gan-an wọ́n tún wá sọ ti bàbá àgbákò lọ́jẹ́ lẹ́ẹ̀kẹrin pé wọ́n tún fọ̀ pé èèyàn kú pé mo wà nílùú òyìnbó fún mi ó yẹ kémi náà wà ńbẹ̀ ó yẹ kí n wà níbi òkú bàbá àgbákò ṣùgbọ́n ọlọ́run foríjì wọn èmi náà títí ọjọ́ Wednesday máa padà sí nàìjíríà n bá padà máa lọ kí wọn lé wọn èmi náà fẹ́ wà níbi tí wọ́n ti ṣàdúrà fún wọn bó tilẹ̀ jẹ́ pé ó dàbí ẹni pé òkú christian lòkú wọn ṣùgbọ́n torí Charles Olúmọ Àgbákò tí àwọn kan ní mùsùlùmí bet pẹ̀lú orúkọ tí mo gbọ́ yẹn christian náà máa jẹ́ mo gbé òṣùbà nílá fún ọkàn pàtàkì nínú àwọn onítìátà nàìjíríà tí orúkọ rẹ̀ ń jẹ́ Latin ó ṣe gudugudu méje yàyà mẹ́fà lọ́dún tó kọjá yẹn ni wọ́n ṣe àbọ́dún yìí ni ni wọ́n ṣe ọjọ́ òbí fún bàbá Olúmọ a bí ìgbà tí wọ́n ṣe sẹ́ńdọ̀fù ni inú bàbá náà dùn wọ́n máa ń kára wọ́n jó gbogbo ní tíátà lọ́wọ́ à ń bẹ̀ nítorí ká máa ṣe fúnra wa nìyẹn tábà rẹ̀ tó dàgbà nù wa ẹ jẹ́ ká lọ kí wọn ẹ jẹ́ ká lọ ká máa tọ́jú wọn Eh, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn onítìátà tí wọ́n dúró ti bàbá Àgbákò eh, Fọlúkẹ́ Dáramọ́lá ó ṣe gudugudu méje mò ń wò lórí Facebook ó ń sunkún nígbà tó ọmọdé kú wọ́n ní àwọn èèyàn wá ń fi ṣe yẹ̀yẹ́ pé ṣé bàbá Àgbákò jẹ́ ọmọ kékeré ni ó wá ń sunkún ẹkún ìbànújẹ́ kọ́ ní sun ẹkún pé ah òun ò sì lè rí bàbá ẹ̀ mọ́ tí àwọn bá súnmọ́ bàbá Àgbákò táwa dà tẹ̀fẹ̀ tí gbogbo action rẹ̀ èèyàn ò ní fẹ́ kí bàbá Àgbákò jáde láyé fídíò wọn tí mo wò last eh, ó dà bóyá wọ́n ń lọ sí hospital náà ni èèyàn ah! eh, ti rí pé àgbà ti dé ògbó ti dáko kò la eh, wọ́n wọnú ọkọ̀ wọ́n bá wọn gbẹ́sẹ̀ bá wọn gbẹ́sẹ̀ wọn wọlé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ipa takuntakun yẹn ó wà lára wọn subject ló yẹ kí bàbá Àgbákò jẹ́ fún gbogbo oní tíátà pàápàá jùlọ àwa ọ̀dọ́ èwe ìsẹ̀yìn báwo ni bàbá Àgbàkò ṣe lo ìsẹ̀mí ayé wọn tẹ́mi wọn fi gùn báwo ni wọ́n ṣe lo láìfù wọn tí gbogbo nǹkan wọn fi dáa tí wọn ò fi kún kékeré báwo ni wọ́n ṣe tọ́jú ara wọn pàápàá jùlọ lásìkò tí gbogbo nǹkan tí orí òpó wọn bọ̀rùn dúró ní Nàìjíríà yìí ó yẹ ká fi ká lo ìgbésí ayé bàbá Eh, Olúmọ Àgbákò ká ló ní àwòkọ́ṣe tó dáa eh, àìrà láyọ̀ àpàdé rìn àní dolódì lẹ́yìn ara wa ẹ̀yin ò ní kú wa láìpẹ́ eh, mò ń bọ̀ Nàìjíríà ṣùgbọ́n kí n tó dé Nàìjíríà màá tún ṣe màá tún bá yín sọ̀rọ̀ díẹ̀ ṣé ẹ ti gbọ́ nípa ilẹ̀ mi tí mò ń tà ilẹ̀ tuntun ẹsẹ̀ ilẹ̀ ilé yìí ó road lájìá. àjíà yẹn ó wà láàrin gbùngbùn bá a bá ń bọ̀ láti ọ̀nà fẹ̀ tá à ń lọ sí airport alákíá ibẹ̀ ni àjíà wà ibẹ̀ ni circular road tá à ń sọ yìí wà ilẹ̀ tuntun yìí one point five million naira òun ni ṣùgbọ́n fún àjọ̀dún ogójì ọdún tí mò ń ṣe lọ́wọ́ mo ti gé e sí méjì mo ti dá sí méjì fún àwọn èèyàn kí wọ́n láǹfààní láti rà ní seven hundred and fifty thousand seven hundred and fifty thousand ní plot kan a fẹ́ fún àwọn èèyàn bíi hundred péré lẹ́nu àná tá a bẹ̀rẹ̀ over forty èèyàn ló ti rà ó lé lógójì èèyàn tó ti sanwó torí wípé ẹ wọ́n mọ̀ pé èmi kì í ta nǹkan tí ò genuine mi ò sì ń bá èèyàn tajà tí ò nítumọ̀ ọ̀kan nínú àwọn tí wọ́n ra lẹ̀ lọ́wọ́ mi wọ́n ra lẹ̀ éka kan lọ́wọ́ mi mo mú ìwé ẹ̀ wá fún ìwé ẹ̀ wà lọ́wọ́ mi báyìí tí mo fẹ́ fún ní Germany tí mò ń lọ yìí torí wípé béèyàn bá béèyàn bá pé téèyàn bá nífẹ̀ẹ́ èèyàn téèyàn náà fi téèyàn náà fi pa àtẹ́ hàn ọ̀kan lára àwọn tó ralẹ̀ lọ́wọ́ mi ìwé ẹ̀ lọ́wọ́ à ń bí mo fẹ́ lọ fún ní Germany léèní sìn ìgbàgbọ́ ni trust tí trust bá wà èèyàn gbọ́dọ̀ betray loyalty torí ọjọ́ mi bó bá ti ní interest lọ pè mí sórí plus two three four eight zero three three three one nine seven zero zero lórí whatsapp nìkan ni lọ́sọ̀ i'm interested pé mo wà interested mo wà interested zero eight zero triple three one nine seven zero zero kẹ lọ show pé mo wà interested mo wà interested orúkọ mi ní báyìí mo ní interest nínú ilẹ̀ ń polówó zero eight zero three mẹ́ta nineteen seven hundred gbogbo wa láṣọ oríire a fẹ́ fún àwọn olólùfẹ́ wa mo fẹ́ fi ṣayẹyẹ àjọ̀dún ogójì ọdún tí mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí rédíò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń bọ̀ láti ìlú tí mo wà yìí náà káàkiri Europe ní Amẹ́ríkà ní London làwọn èèyàn tí wọ́n ń bọ̀ wá bá mi ṣe ayẹyẹ àjọ̀dún ogójì ọdún màá wà ní Germany ní òní ọ̀la tó bá di ní ọ̀túnla mo máa wà ní ìlú Paris tó bá di lọ́túnla màá wà ní Paris kí n tó padà sí Rome kí n tó padà sí Rome màá dé Rome padà tí ó bá ti di ọjọ́ mẹ́rin kí n tó máa darí sí Nàìjíríà mo kí yín púpọ̀ o ẹ kú bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé mi ọlọ́run ò ní fẹ́ ní kọ̀ọ̀kan yín sílẹ̀ o ẹ ní tẹ́ ẹ ní tí ẹ ní fọ̀pá tẹlẹ̀ níbùjẹ God bless you all.